àti ayọ̀ àti ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run kó máa ṣe kí ni kó máa bá gbogbo wa gbé ẹlẹ́ni mo fi kí n káàbọ̀ sórí Miliki Express akọ́tún ètò tó ṣe ni tó gbásìkì tó láfẹ́ tó dùn tó lóyin tó ní ṣúgà tó ní sauce. you know tẹ bá ń gbọ́ atátó iyọ̀ dùn Miliki Express ọjọ́ Thursday òun náà ló ń jẹ́ bẹ́ẹ̀ nítorí pé mo máa sọ fún yín pé ní gbogbo ògbà ní gbogbo ìgbà dé ìgbà tèmi bá ti ní àǹfààní láti máa bá yín pàdé tọ́lọ́ náà dẹ̀ ti ń ṣe tẹ́tí ní àǹfààní láti máa wò mí bẹ́ẹ̀ ni lórí iléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé ah, ah, taratara tíyí tíyí tí ayọ̀ tí ayọ̀ ó ní mo ṣe kí ni ó ní mo fi dé sí yín lọ́rùn lórí Miliki Express tọ̀sẹ̀ yìí gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa pátápátá ẹ ní àǹfààní láti ṣe kí ni láti jẹ̀gbáládùn àwọn nǹkan tó ṣe kí ni àwọn nǹkan tó tuntun àwọn nǹkan tó ń sparkles àwọn nǹkan tó ń trend àwọn nǹkan tó ń lọ àwọn nǹkan tó wà invoke tí n bá sọ fún yín pé èmi wà ń bí fáwọn sexy divas ó yẹ kẹ́ bá yeah because ó ní wípé bẹ́ẹ̀ wá ṣe rí ó yẹ kẹ́ ti mọ àwọn ọ̀rọ̀ tó máa jáde no no no mi ò sọ pé mò ń bá but then <laughs> èmi àtàwọn obìnrin kọ́ àwọn queens mi àwọn sexy divas pátápátá àwọn arẹwà lóbìnrin àwọn tó yẹ pé hmm, tẹ bá rí wọn wọn ní kété lè yóò bá jáyẹ ẹni kó jẹ yìí lọ ẹ̀yin lẹmọ jẹ táwọn yẹn mi ò mọ̀ <laughs> èmi ò mọ̀ <laughs> bẹ́ẹ̀ ni àwọn tẹmí bá díò ní àwọn arẹwà lóbìnrin àwọn ni mo ṣe kí àwọn ni mo bá tò pọ̀ àwọn ni mo bá rìn nítorí pé kí ni tẹ bá wò mẹ́rin pé àá ara ọ̀tọ̀ lèmi náà fi jáde sí mo jáde tán ni mẹ ah Tóníkẹ́ EMI olórí Olúwakẹ́mi Ìyàndá lórúkọ tèmi yẹ́sìkẹ́ olórí tó ń prosper lójú amóhùnmáwòrán yín olórí tí ò ṣe kíni tí ò dọ̀la yẹn torí pé mo máa ń sọ fún yín pé kò sáàkókò láti koko ṣe kíni there is no time to check time kò sáàyè láti dọ̀la ara yín torí pé ní gbogbo ìgbà dé ìgbà tẹ bá ti ń ríra yín wípé ẹ tún ti rí ojúmọ́ ọjọ́ tuntun ìmí ó yẹ kẹ́ máa dunnú ni ẹ lò dáadáa nítorí pé kò sẹ́ni tó mọ ìgbà àti àkókò tó lọ́jọ́ lè dé àmọ́ mo gbàládùra wípé nínú ayọ̀ nínú àlàáfíà la máa fi lo ìgbésí ayé wa tó kù láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ni lórí Miliki Express gẹ́gẹ́ bí mo yẹn ń sọ fún ilé nǹkan wípé nǹkan tó ta lẹ́nu tó dùn tó ní ṣúgà ní kìmí tó lóyin òun lẹ máa ṣe kí ni òun lẹ máa jàǹfààní ẹ̀ lórí Miliki Express ti ọjọ́ Thursday àmọ́ kí n tó tẹ̀síwájú mi ní ṣaláì má sọ fún yín wípé fún gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ apárọ́ta tẹ́ ẹ̀ fífẹ́ hàn wá nígbà tí ètò bá ń parí ẹ wo mo gbódú òṣùbà fún yín mo ṣe dánsákì mo ní pé ìfẹ́ ta ní sí yín tẹ́yìn náà ní sí wa kò ní bàjẹ́ láíláí fẹ́yìn náà tẹ́ wá wò wípé àá olóòṣẹ́ tó wípé mi ò tí send text olóòṣẹ́ tó wípé mi ò tí pè ń kí olóòṣẹ́ tó wípé nínú rẹ̀ ẹ̀ tí máa rí pé mo ti lọ́n check àwọn ṣẹ́ lórí YouTube àá èmi náà nífẹ̀ẹ́ yín ẹ wá wò wípé ọ̀nà wo lẹ fẹ́ gbà láti kàn sí wa ẹ lè kàn sí wa lórí gbogbo social media platforms wa pátápátá ẹ lè kàn sí wa lórí Facebook àti YouTube Orísun TV lórí Instagram àti Twitter at Orisun TV ni of course lórí website wọn kọ it's www.orisun.tv bóde ṣe máa jẹ́ nìyẹn gbọ̀nyẹn lólùfọ̀wá pátápátá ok káwá ṣe kí ni káwá kọ́sà gbá mi ètò báyìí fún gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ ṣe ń jọ ìwà nígbà àkọ́kọ́ mo ṣe yéé <laughs> ẹ pé mo ń jó fún yín mo pàtẹ́ fún yín pé yes ẹ ṣe nítorí pé kí ẹ ní choice and to gbádùn ètò yìí náà bó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn ẹ ní choice orí pé máa gbádùn ẹ̀ náà ni ah, ah. ṣé ojú tó sọ̀rọ̀ lẹ́fẹ́ sọ ni àbí smile tí mo fi ń da yín lọ́rùn àbáwọn nǹkan tẹ́ pé ó tuntun ó ń trendy ó wà involved tí mo fẹ́ máa fún yín lọ́lọ́kan òjọ̀kan abẹ́ agbámi bí tá ti máa ṣe gbẹ̀dúwẹ́dẹ́ bọ́sì pé é wà all right ọ̀rọ̀ kan tẹ́ máa láǹfààní láti jẹ̀gbádùn lórí ètò òun náà ni wípé gbogbo fashion and lifestyle tips pátápátá lọ́lọ́kan òjọ̀kan tó wípé wàhálà táwọn obìnrin ti ẹ̀ ń ṣe ti pọ̀ jù wàhálà táwọn ọkùnrin fáwọn sexy divas ṣe ó pọ̀ ṣé tiṣẹ́ la fẹ́ sọ ni àbí táwọn daddies wa ẹ mọ̀ wàhálà yẹn ti pọ̀ jù púpọ̀ ni wàá lè má kọbi ara sáwọn tips mo fẹ́ fún yín nítorí ẹ̀ lèmi ṣe ṣe kí ni lóríṣun ṣe ṣe àgbékalẹ̀ Miliki Express ọjọ́ Thursday fún ìgbàládùn títí yín pàápàá jùlọ ká lè rí ọgbọ́n ìkan àbí kejì ká lè rí dìmú òun ni àǹfààní fashion and lifestyle tips mo máa mú wá sójú ìròyìn ìyẹn nìkan wá kọ́ abala kan tí wọ́n wà tá a ti ń ṣe kí ni tá a ti ń gbé bọ́dì ẹ̀ yìí náà máa sọ pé gbé bọ́dì ẹ̀ táwọn èmi bá ti gbé slang tí wọ́n máa lò àwọn another slang tí wọ́n máa lò yìí náà tí máa fi replace gbé bọ́dì ẹ̀ máa <laughs> máa ṣe máa máa jù sí. àwọn níbà ẹ̀ ká gbé bọ́dì wà tó yẹ pé ẹni tínú ẹ̀ bá ń dùn òun náà ló máa ń ṣe kíni ló máa ń gbé bọ́dì ló máa ń dánsì aṣọ abala ti máa dánsì ata ti máa shake bọ́dì shake off gbogbo stress tá a ti ń ṣe látàtàárọ̀ àti pàápàá jùlọ níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ abala yẹn ti bọ̀ ẹ má wọ́rí o ànírọ̀ṣẹ̀ mama máa jù sí lẹ́sẹsẹ ni. abala kan tí wọ́n wà tó jẹ́ wípé yé báwo ló ṣe ń lọ lórí títì yéèbà fílẹ̀ júlẹ̀ <laughs> máma jìyẹn náà sí yín bẹ́ẹ̀ ni abala bó ṣe ń lọ lórí títì lábala yìí ni mo ti máa ń sọ wípé hmm, àwọn ọ̀rọ̀ tó ní kìmí máa ń jáde àwọn ìbéèrè tó ní kìmí ó máa ń jáde láwọn ìbéèrè tó yẹ pé tí àwọn òbí wa pápátá àwọn tó dàgbà jọ àwọn bàbá wa àwọn màmá wa tí wọ́n bá gbọ́ àwọn pé àgbà wa búra tẹ́wé ìbá ṣe é rí fún gbogbo àwọn ọ̀dọ́ náà kọ́ àwọn ọ̀dọ́ wa sọ wípé ẹ wò ó àwa ń kọ́gbọ́n nínú ilé àwọn tó tún wá ń wo àwòkọ́ṣe tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà gbà wọ́n sọ wípé àá mo gbóṣùbà fún iléeṣẹ́ Orísun wípé àwọn ìbéèrè tẹ́ ẹ̀ ń jù yìí àá mò ń rí ọgbọ́n kan tàbí òmíràn mò ń rí ìdìmú lákọ̀ọ́tán Miliki Express náà ni ètò ètò ní Miliki Express ní báyìí mo fẹ́ kẹ́ wá ṣe kí ni kẹ́kọ̀ọ́ lọ tẹ̀sí ẹ̀ kẹ́ lọ tọ̀wò kẹ́ lọ gbọ́ṣẹ́ ẹ̀wò nítorí pé lẹ́sẹsẹ báyìí ni màmá ṣe kí ni màmá ju àwọn gbàǹkangbì orin sí yín àwọn orin sexy divas in the industry you know <laughs> kí lẹ fi kí lẹ fi mí pè kí lẹ rò pé nọ́ọ̀bì ṣeréṣeré o mi ò mi ò gbẹ́ ní rárá nọ́ọ̀bì ṣeréṣeré mo wá ṣe kí mo wá jẹ́ kẹ́ mọ bó ṣe ń lọ ni all right ká lọ gbọ́ Yaji láti ẹnu Yẹmi Alade featuring um, Slimcase àti Brainy ẹ jọ́ ká lọ ṣe kí ni ká lọ tọ̀ wò torí tí ẹ̀rọ bà lórí yẹn ó sì ní ó hot à mo lọ́pẹ́ gbájú orin tí mo ṣe jù sí yẹn látọwọ́ Yẹmi Aládé Yẹmi Aládé tó yẹ pé agbákọ̀gbé obìnrin ni tẹ́yìn kan bá rí ẹgbọ́n tó bá sọ pé tí ẹ bá rí erin ká sọ pé ìnáwó tá a bá rí erin ká sọ pé a rí erin torí pé kí ni Yẹmi Aládé ó yàtọ̀ jù tẹ́bá gbọ́ yàtọ̀ jọ ó yàtọ̀ jù Yẹmí Àlàdé yàtọ̀ nínú gbogbo àwọn divas tó wà ní industry oníkálukú wọn ló ní àrà titi wọn lọ́wọ́ ẹ má gbàgbé àmọ́ tàbá ti ní Yẹmí Àlàdé nítorí pé àṣà àti ìṣe nínú hip hop nínú gbogbo nǹkan tó ń trending náà ni Yẹmí Àlàdé ti ń fi àṣà àti ìṣe hàn hmm ẹ mọ̀ pé àwọn like culture wọn like africans ẹ̀ wọn ò dẹ̀ fẹ́ ṣe kí ni wọn ò fẹ́ fọwọ́ sí júwe <laughs> júwe ibi tó ti wá. alright ní báyìí abala fashion and lifestyle náà la wà àmọ́ èmi ò ní lọ sí pápá bíi lifestyle yẹn ibi fashion yẹn ni mo ti máa mú torí pé kí ni mo ti máa sọ fún ní gbogbogbà wípé <clears throat> àwọn obìnrin ni mo bá lọ àwọn sexy queens ni mo bá lọ àwọn obìnrin tó kì í ṣe liability mo bá lọ torí pé kíni ẹni tó bá tẹ̀ ti fẹ́ ṣe bí olórí tó ti fẹ́ ṣe sexy divas ó ti rò pé àwọn máa mú ṣéun lókùnkún dùn ni ò yẹ àní máa dúdà àwọn ọkùnrin kan láti máa sọ pé ẹ fún wa ní nǹkan tá a máa jẹ. ọ̀rọ̀ ẹ má yẹ ká fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni fashion tips fún ti tọ̀sẹ̀ yìí ẹ jẹ́ ká wá mú gbogbo obìnrin náà púpọ̀ nu wa ni mo mọ̀ pé tá a bá fẹ́ wọ aṣọ nínú wardrobe wa ah ẹ̀ẹ́ tá a bá fẹ́ wọ aṣọ nínú wardrobe gbogbo onú ilé la máa dàrú gbogbo aṣọ bá ṣe ń tú first wardrobe la mama tú kejì báyẹn tú box kìíní la mama tú báàgì kẹrin kí ló dé ẹ má yẹ ká stress ara wa kó gbágídí kò gba kólekóle ẹ understand alright mo fẹ́ kẹ́ jẹ́ ká tẹ́tí ẹ gbọ́ bí mo ṣe fẹ́ máa tó fún wa lọ́lọ́kanjọ̀kan àwọn fashion tips ni ẹ má gbàgbé fún gbogbo àwọn obìnrin pátápátá mọ́mì èmi ò yọ yín lẹ̀ torí pé kí ni gbogbo ẹ̀yin mọ́mì gbogbo ẹ̀yin abẹ́mọ pátápátá ni mo máa ń pè ní sweet sixteen torí pé kí ni wọ́n ní kò sárúgbó ń Ghana kò sárúgbó lẹ́kọ̀ọ́ Ah, kò tiẹ̀ sárúgbó mi ò tiẹ̀ fẹ́ alright fashion tips àkọ́kọ́ tí máa fún wa òun náà ni wípé ẹ wá ọjọ́ kan láti lọ tú gbogbo ní wardrobe yín lẹ̀ old things must go tí àwọn old things ò bá lọ lákọ̀ọ́kọ́ ẹ̀ ní ríran rí nǹkan tó kù ẹ̀ ní ríran rí nǹkan tẹ́ ẹ ní àti pàápàá jùlọ ẹ̀ ní mọ̀ pé nǹkan tẹ́ ẹ ní rèé eléyìí ló yẹ kí n rà nígbà tó yẹ pé àtaṣọ tó tuntun àti tó hòdò gbogbo ẹ ti dàpọ̀ sójú kan fún díẹ̀ yìí ẹlòmíì báyìí tó bá fẹ́ wá ẹ spag lásán lẹ fẹ́ wá ẹ ti da gbogbo inú ilé rú ẹ mọ́bi tẹ fi sí ẹ jẹ́ ká máa arrange aṣọ wa bó ṣe yẹ kó wà tí ẹ bá kó spag síbì kan ẹ kó jean síbì kan ẹ kó native yín síbì kan kẹ fold ẹ kó sẹ́ńpẹ́ tó yẹ tẹ máa wò pé jẹnẹrétọ̀ ńlá yín lè má ṣiṣẹ́ iná lè má sí òdédè lè yọjú àbíṣẹ́ tẹ lè yọ sí mi lójijì mo dẹ̀ ní láti look good àbúrọ̀bá sọ pé àmì ò ní lè lọ fún tàbí yẹn mi ò ní lè torí inú kan torí pé torí pé ẹ ayọ̀nà aṣọ yín ẹ mọ̀ pé ojú irú èmi o tí n bá wọ́n fọ ọ̀rẹ́ mi nírú nǹkan bẹ́ẹ̀ tó bá sọ má ti mọ̀ pé aláìní kan ṣe lélẹ̀ má tẹ̀ tí mọ́rú obìnrin tí irú ẹni bẹ́ẹ̀ jẹ́ má ti mọ̀ pé ẹni yìí nǹkan kò wà organize fún díẹ̀ yìí ẹ wá ọjọ́ kan kẹtù gbogbo ọjọ́ òpin palẹ̀ aṣọ tẹ́ ẹ bá fẹ́ mọ́ ẹ fún àwọn tó tún nílò aṣọ náà ẹ má máa kó sínú ilé ẹ má máa stock aṣọ bíi pé ẹ ń stock táyà kó dáa ẹ má máa store aṣọ sínú ilé it's not good ìyẹn àkọ́kọ́ èkejì ni pé tẹ bá kó àwọn aṣọ tó ti gbó tó ti pẹ́ tẹ bá kó kúrò lẹ̀ ẹ lè ríran rí àwọn nǹkan tẹ ti ní ẹ lè mọ nǹkan tẹ fẹ́ wọ̀ kò yé yín nǹkan á lè rọrùn fún yín láti wọ̀ ọkùnrin tó bá fẹ́ fẹ́ ru obìnrin bẹ́ẹ̀ gan àbọ́kọ tó bá nírú ìyàwó bẹ́ẹ̀ á mọ̀ pé ẹ̀ ìyàwó mi o àbí obìnrin tí mo obìnrin àfẹ́sọ́nà tí mo ní kọ́ ó wà organize ìyẹn èkejì ni wípé fún gbogbo ata láti máa lọ sí patí anytime tá bá ti fẹ́ lọ sí big event mi ò ní ṣaláì ma máa sọ ti big event torí pé mọ̀ pé tẹ́ bá ti rí èmi kan àyìnkẹ́ kan ó yẹ ká ti mọ̀ pé ẹ̀ẹ́ eh, eh, ó wà bẹ́ẹ̀ tì mú ti pé àti dúró pé àwa láìka máa gbé gèlè torí pé kíni ibi táláyà bá ti ń yọ̀ làwa máa ń tẹ̀sẹ̀ lọ fún jẹ́yìn fún gbogbo ẹni tẹ́ wá láìka máa lọ sáwọn big event lọ́lọ́kan òjọ̀kan tẹ́ ẹ bá ti fẹ́ jade lọ ṣe shopping hmm, tẹ́ bá ti fẹ́ lọ fún shopping ni ẹ má gbàgbé pé nǹkan tẹ́ bá fẹ́ rà ní kẹ́ kọjú mọ́ ẹ má distracted then tó bá jẹ́ pé okay ó ní aṣọ kan tẹ́tí picture nínú mind yín bàtà tẹ́ fẹ́ wọ̀ sí ẹ mú dání irun tẹ́ fẹ́ wọ̀ sí tẹ́ ẹ̀ bá lè mú dání ẹ try kẹ́ ní picture irun yẹn nínú ọkàn yín because béèyàn bá ṣe rí látọkùn ẹ̀ bẹ́ẹ̀ náà l'appearance ẹ̀ ṣe máa rí ń tẹ́ bá picture lọ́kàn yín lẹ̀ máa bẹ́ẹ̀ ṣe máa rí gẹ́lẹ́ náà nìyẹn ẹ get fún díẹ̀ yìí ibi tí mò ń lọ ni wípé tẹ́ bá ní patí tẹ́ fẹ́ lọ torí púpọ̀ nu wa ẹlòmíì báyìí wọn wà organize sábà ti dénú àárín ọjà bí tẹ́ fẹ́ lọ ra nǹkan ẹlòmíì lọ sọ́jà ẹlòmíì dẹ̀kẹ̀rẹ́ á ní mọ́ọ̀lù lòún fẹ́ lọ tẹ́ bá ti wá débẹ̀ bẹ́ ṣe ń gbélé lẹ́ máa máa gbélé kẹ́ tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ń tẹ́ torí ẹ̀ jáde go ẹ̀ ní achieve then tẹ́ bá ní picture nǹkan tẹ́ fẹ́ rà àwọn ará àtàlà máa sọ fún pé ẹ̀dẹ̀ wọ́ báyìí kẹ́ báyìí at the end of the day tẹ́ bá dé event inú yóò ní dùn ẹ tẹ̀lé máa look down on yourself That's why fact pé ẹ ti ná owó ẹwọ́ tó ṣe kí ni tó ní kìmí ẹ ti ná sórí nǹkan tẹ́ lọ at the end of the day inú yín ò ní dùn aṣọ yín ò ní yọ kò ní wúyàn lórí àwọn tẹ fẹ́ ṣakọ sí gan tẹ fẹ́ wọ pé no no no no mo máa lọ pẹpẹ dem gang ni àwọn gan lọ máa pẹpẹ gangi. yìí <laughs> ẹ wo lọ́dọ̀ tèmi ká máa rí ẹ ẹ fẹ́ pẹpẹ àwọn wò ẹ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ fún jẹyìn ohun tẹ ẹ bá fẹ́ ṣe tẹ bá ti ní àwọn event tó jẹ́ pé kò ṣeé wọ anyhow clothes lọ ẹ try kẹ́ ti ní list nǹkan tẹ fẹ́ ok dress báyìí ni mo fẹ́ wọ bàtà báyìí ni mo fẹ́ wọ sí i irú earrings báyìí ni mo fẹ́ wọ̀ sí ẹ ti picture ẹ̀ kẹ́tì ni tẹ́ ti láwọn accessories yẹn lọ́wọ́ ẹ gbé nǹkan yín dání ẹ má sọ wípé ẹ green ni mo fẹ́ rà tí n bá débẹ̀ wọ́n á lọ máa fi leaf green hàn yín ẹ dàgbọ́n pé green pé oríṣiríṣi ká má lọ gbé burgundy green wálé ọ̀rọ̀ ìgbógun ẹ̀yẹ lólùfọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ ká ṣe kíni ká tún lọ fi ẹsẹ̀ rajọ díẹ̀ tá a bá padà dé ètò Miliki Express ó sì ṣe kíni ó sì ń tẹ̀síwájú ẹ ká lọ gbọ́ orin Ṣèyí Ṣèyí featuring Harmonize kí ló wá kọ mi ò gbọ́ ó yá kó máa rò à